ìròyìn ní ṣókí ni ọ̀pọ̀sùn kan láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard ọ̀pẹ́yẹmí òyìnbọ̀lá ni oníròyìn síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún mi ò kábàámọ̀ lórí ohun tí mo sọ nípa Tinubu Aliyu Ndume ló sọ léyìí èèyàn márùn-ún tó bọ́ sọ́wọ́ ajínigbé lóńdó gba ìtúsílẹ̀ ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ ìyẹn ẹgbẹ́ òṣèlú APC nílé ìgbìmọ̀ asòfin àgbà nílùú Àbújá gbìmọ̀ pọ̀ tí wọ́n sì yọ nípò pàtàkì eléyìí tó wà lórí ọ̀rọ̀ tó sọ sí ààrẹ Tinubu níta gbangba sẹ́ńtọ̀ ní ìdúmẹ̀ lóhùn kò kábàámọ̀ rárá o pàápàá jùlọ bó sì jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ lòun sọ nípa ìṣàkóso Tinubu ọ̀hún tí àwọn kan sì lẹ̀dí àkùpọ̀ láti yọ òun kúrò ní ipò tóun wà ọ̀hún ìdààmú sẹ́nitọ̀ Aliyu Ndume bẹ̀rẹ̀ látọjọ́ tí ó ti sọ̀rọ̀ tako ìṣèjọba Tinubu lórí afẹ́fẹ́ pé Tinubu ti ara rẹ̀ mọ́ ilé ìjọba àwọn tó bá fẹ́ rí nìkan ni ó rí kò ń jẹ́ kí àwọn ọ̀pọ̀ èèyàn tó ń bá a ṣèjọba kí wọ́n fi ojú rí i kò pẹ́ sí àsìkò náà ni olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà nílùú Àbújá kéde pé àwọn ọmọ ẹgbẹ́ APC ti fẹnukò láàrin ara wọn tí wọ́n sì ti yọ ali ndùmẹ̀ nípò rẹ̀ kódà alága ẹgbẹ́ náà aliaji ganduje àti akọ̀wé gbogbogbò ẹgbẹ́ náà gbà nímọ̀ràn pé kí ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ tí ó sọ nípa ààrẹ bọ́lá tinubu náà àmọ́ ṣá o sẹ́nitọ̀ aliyu ndume náà ti sọ̀rọ̀ lọ́jọ́ ẹtì friday ọjọ́ kọkàndínní ogún oṣù keje ọdún yìí nílùú maiduguri ti ṣe ìlú abínibí rẹ̀ pé òun kò kábàámọ̀ rárá nípa ọ̀rọ̀ tí òun sọ nípa ààrẹ tinubu àti pé òun tiẹ̀ ti ń rò lọ́kàn òun láti ìgbà tí wọ́n ti kéde yíyọ nípò tí wọ́n yọ òun nípò láti tún fi ipò alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ kan eléyìí tí òun jẹ nílé ìgbìmọ̀ asòfin náà sílẹ̀ báyìí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti kéde pé àwọn ti dóòlà àwọn èèyàn márùn kan tí ó kó sọ́wọ́ àwọn ajínigbé lópòpónà ìfọ́n sí ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo orúkọ àwọn márùn náà eléyìí tí wọ́n dárúkọ ní Adéwọlé Paul Olúwadára Fẹ́rànmi Andrew Patience Oríbámiṣe Táíwò àti Àjàyí Lẹ́kàn bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ajínigbé yìí lọ́sẹ̀ tí ó kọjá tí wọ́n sì gbẹ̀mí àwọn èèyàn kan àti awakọ̀ èrò tó kó wọn ní àsìkò tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ èrò ọ̀hún ní òpópónà márùsọ ifọ̀ sí ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo agbègbè yìí jẹ́ agbègbè kan tó jẹ́ pé àwọn ajínigbé ọ̀hún ti máa ń ṣe ọṣẹ́ jùlọ ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ báyìí pé àwọn ti dóòlà àwọn márùn-ún eléyìí tí àwọn ajínigbé ọ̀hún kó wọnú igbó lọ jẹ́ kí ìwà ní fún ti àkókò ìwá sí ìdánidúró ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i mi ò kábàámọ̀ lórí ohun tí mo sọ nípa Tinubu Ali Ndume ló sọ léyìí èèyàn márùn-ún tó bọ́ sọ́wọ́ ajínigbé londo gba ìtúsílẹ̀ èyí lópin ìròyìn wa ní ṣókí bíi ti àkókò yìí láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard náà ni a ti ń kàn sí yín Ọpẹ́yẹmí Oyinwọlá ló ti mú ìròyìn ọ̀hún wá sí etí ìgbọ́ yín lẹ́ẹ̀kan sí ẹkú déédéé wòye o ó dìgbà.